بأمور العقدية وهي الشرك والكفر والنفاق والسحر وما أشبه ذلك من أمور المتعلقة بالعقيدة لأن صحة العقيدة صحة بالعبادة لأجل هذا يجب على كل واحد أن يصحى وراء تصحيح العقيدة وتقويمه أو تقويمها كما يريدها الإسلام عباد الله فخطبة اليوم تتطرق إلى كلام حول الكفر لأن الكلام في الشرك كثير فكثير أما الكلام في القفر قليل جدا لأجل هذا يعني نعرف الكفر فالكفر عباد الله هو كل اعتقاد أو قول أو فعل أو ترك يناقض الإيمان اعلموا عباد الله أن الكفر إذا كان أقبرا حكمه كحكم الشرك الأكبر وذلك أن صاحبه يخلد في النار ويقتل جميع أعماله وأيضا يحرم من دخول الجنة عباد الله الله ترون بأن فهم الكفر أمر أصلي مهم جدا في غايته قال تبارك وتعالى في عدم نيل المغفرة لمن وقع في الكفر قال الله تعالى إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفارا فلن يغفر الله لهم وقال تعالى في سورة النساء إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا والدليل ألا أن الكافر يخلد في النار قال تبارك وتعالى إن الله لا على الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليدا ولا نصيرا ويجب علينا أن نعرف جميع أنواع الكفر مما يتعلق بكفر الشق والظن وكفر السب وكفر الغبط وكفر الإنكار وكفر الاستهزاء إن شاء الله نواصل في شرح كل من هذه الأنواع هذا وقف وضع حضر الكولوم أتجاري وأسواج والنبي محمد صلى الله عليه وعلى آله ربما صحابة أو التابعون أو التابعون التابعين abẹ́rọ́wọ́ bá kó fi kẹ́yì tó fi kárí gbogbo wọn àwọn àdìmọ́ bá Nabi sallallahu alaihi wasallam nínú nǹkan tó yẹ kí mùsùlùmí tí ọ̀gbọ́dọ̀ ṣaláìmà òun náà ni àwọn nǹkan àwọn ọ̀rọ̀ kan tó ṣe pé ó ní ṣe pẹ̀lú àdìọ́kàn torí pé àdìọ́kàn yìí yẹni pé àkídà òun gangan ní ìpínlẹ̀ ẹ̀sìn tí àkídà bá ti wó yẹni pé tí ilé tí foundation rẹ bá ti wó tí foundation ọ̀dà kò sí ní ta lè kọ́lé tí nǹkan náà dáa òun ni pé ọ̀rọ̀ àkídà wọ́n yẹ kí ó jòkó kó fẹsẹ̀ múlẹ̀ nínú ọkàn mùsùlùmí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà ni wọn àfáàmọ́ ń ṣàlàyé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà àmẹ́nínú nǹkan tí a gbọ́dọ̀ gbọ́yé tí kò gbọ́dọ̀ jẹ́ pé ọgbọ̀dọ̀ mọ́ gbọ́yé ọgbọ̀dọ̀ mọ́ mọ́ tí ń jẹ́ ẹbọ àti àlàyé rẹ̀ àti àwọn ọ̀nà tó pín sí bákan náà ọgbọ̀dọ̀ mọ́ mọ́ tí ń jẹ́ kúfúrù àti àlàyé rẹ̀ àtàwọn nǹkan tó pín sí ìyọgbọ́dọ̀ mọ́ mọ́ ànífàkì àti àlàyé rẹ̀ àtọ̀nà tó pín sí bákan náà asẹ́ṣẹ́rù yẹni pé oògùn ṣíṣe ìdájí ṣe àti àwọn ọ̀nà oríṣiríṣi gbogbo ẹ̀pọ̀ sí àtàwọn nǹkan mí bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ tó ṣe kó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà torí pé mímọ̀ àwọn nǹkan yìí òun náà ni yọ́ la mùsùlùmí níbi à ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba tí mùsùlùmí bá ti ti pọ́nmọ́ bó ṣe lè kí ọmọ ṣe ìbádà tó tí èyàn bá ti rí ẹmọ sá fún kò sí ìfọ̀kànbalẹ̀ bó ṣe lè kọ́ ọmọ fún èyàn ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà náà ni ọ̀rọ̀ ẹnu ẹnu kó tó báyìí máa ń lọ síbi ọ̀rọ̀ ẹbọ àwọn iṣẹ́ àlàyé rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà kọ́lọ́kọ́ bá aṣọ gba àwọn àpáàtọ́ wọn mẹ́nu kàn kọ́ bá aṣọ wọn lẹ́sàn rẹ̀ àmọ́ nípa ọ̀rọ̀ tí ń jẹ́ alukófòrò ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba àlàyé nípa tí ń jẹ́ òun náà ni pé alkúfùrù al'akbar tánfà bá ń ṣàlàyé kúfùrù wọ́n ni òun náà ni ká tó ṣe pé kullu i'tiqadin aw qawlin aw fi'lin aw tarikin yunaqidu al-iman gbogbo nǹkan tó ṣe pé èèyàn kàn jíṣẹ́ ní lásán tí wọ́n bá ti nírú nǹkan yẹn ní ẹ̀mí ìyẹn dáràn wájú ọlọ́run àbí ọ̀rọ̀ ó ṣe yóò sì di wàhálà fún ìlọ́dọ̀ ọlọ́run ọba yẹn ni pé èyí ó ti bọ́ sínú ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run aṣọ Islam yóò ti kú ní ọrùn onítọ̀hún kọ́lọ́run ọba kó ṣàánú wa ìdájọ́ kúfúrù pàtàkì jùlọ ìtọ́ bá jẹ́ kúfúrù láńlá torí kúfúrù pín sọ́nà méjì ìkan bẹ̀ me yẹ pé kúfúrù kékeré ni òun náà ń pè ní alkúfúrù làámẹ́lì èyí tí ó jẹ́ ńláńlá òun náà ni òun náà ń pè ní alkúfúrù al-akbar

so bákan náà ẹni tí wọ́n bá ń ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ẹ gbàgbé pé yọ́ wà lìjẹ́nà tó ẹ́dì pé ń gbà tí ọrọ̀ bá rí báyìí tó ikú gbogbo àdánwò fìtínà láńlá tí ń bẹ níbi ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run rẹ̀ àìjá ní rí pé وصل نصرة محمد من آية 34 قل الذين كفروا وصدوا عن سبيل الله olúwa ní ṣẹ́rẹ́ tó bá ṣe kèfèrí pẹ̀lú èmi ọlọ́run ọba tó màmá tú tó wá kú sí kèfèrí yẹn falan yaghfira Allahu lahu ọlọ́run láíláí ilé foríjì ń tọ̀ kò lè rí àforíjì 69 innal ladhina kafaru wa zalamu lam yakun Allahu liyaghfira lahum wa la yahdiyahum tariqa olúwa ní gbogbo tó bá ti ṣe kèfèrí kò lè ráforíjì ẹgbàgbé pé ó ráforíjì ọlọ́run kí gbogbo Ìlọrin kí wọ́n péjọ wípé tọ́ ẹjẹ́ ká tọrọ ẹjá sí ìdáwù fún gbogbo ọmọ apalúpẹ́ ẹsọ pẹ́ ní rẹ ní ẹsọ kó sí lọ́hun kú kẹmọ̀ wíbẹ̀ jù bẹ́ẹ̀ lọ lọ́ni ṣe kéfèé ló sí ló fi wá báyìí ní ọlọ́run ọba ọlọ́run ní kò lè rí àforíjì 65 ọlọ́run inna Allaha la'ana al-kafirin ọlọ́run bá láàánà gbogbo ẹni tí bá ń jẹ́ kéfèrí ọlọ́run ó wà àjẹ́lẹ̀ hún sẹ̀ríra ọlọ́run ti pèsè iná kalẹ̀ fún wọn khalidina fi àbàdà ọlọ́run wọ́n gbére sínú náà yẹn láéláé wọn ní jáde pẹ̀mọ́ ọlọ́run tí wọ́n ní wala yajiduna waliyyan wala nasira wọn ní rí ẹnìkankan gbàgbé pẹ́ nìkan ọlọ́ ànábí ọgbẹ́ nìkan kalẹ̀ ẹni tí ìbá ti ń ṣe gẹ́ tó bá ti ṣe kó ṣe kèfèrí tó sì kú sérí rẹ̀ oúntọ̀hún annabi sallallahu alaihi wasallam kò ní gba alẹ́ òun kátó wá ní pé ìsìpẹ̀ ẹlòmíì nínú àwọn ẹ̀yà kèfèrí àwọn kúfùrù ń ṣe kèfèrí táwọn èèyàn máa ń ṣe sọ́lọ́run tó ìpẹ́lú mi ó sì ní mà òun náà ni kúfùrù ṣak òun ni kí wọ́n máa

bàtà àpá bá ń ṣàlàyé rẹ̀ oníkéyò kòránì lọ́wọ́ pàpàpà ah, sọ́rọ̀ ọlọ́run náà sì ní ló

àfikún kálùkọ́ mọ́ lọ́lẹ̀ tún ìgbàgbọ́ rẹ̀ wò ipé bá ní èyàn kú ayé ń pààyàn sí lóòótọ́ ní kọlọ̀lẹ̀ mọ́ tún wò tí wọ́n náà bá rí pé bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní ẹ̀gbọ́n náà wọ́n pé ayé so àbí in tó ń jẹ́ tó ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn ni tí ó kí ọmọ rẹ̀ ṣe méjì nípa ìyanu sàárè àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àbí kí o jẹ́ túnmọ̀ wo ìyẹn náà pọ̀ kí ọmọ ní àwọn Yahudi kírísítẹ́nì ẹmọ́ ni wọ́n wọ náà wàláì mùsùlùmí tí bá kiri ó ṣe kiri yóò kú yóò wọ̀nà ọlọ́run kí ọmọ pẹ̀ẹ́ bẹ́ àwọn ẹlẹ́sìn kejì sí

Umu Salama dákàlẹ́tì kẹ̀ àà ó ṣe rí àwọn àdísì ànábì tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò lò bẹ̀wọ̀n rí àdísì sásí ọ̀dà síngbàtọ̀ wọ chọ́ọ̀chì ǹjọ́ sọ fún wọn pé tẹ́ ẹ bá kú ẹ lérí ẹ̀sìn yìí tí bẹ́ẹ̀ fún tó sọ fún wọn church kọ́lá àwọn sọmọ́ pò lọ kò sí tọ́kàn ọ̀bá lọ́bẹ̀ wọn a ní tán ni ó wá sọ fún wọn tó ṣe wá sí fún wọn àbó ń tàn wọn ipi alájì kìíní kan àà ah, ah, alájì ìrántí bó ṣe pé mọ́ ó ní àà ah, alájì ibi tẹ́ ẹ̀sì wáyé àyílì sí náà àtọ́ ọmọ mọ́ pẹ́ fi yí ṣe dé àà àà sóró eléyìí bí ẹni pé yàn tànrà èèyàn jẹ́ ni ẹni tí bá ń ṣe yẹ méjì lérí pé kèfè àwọn nàṣàárà àti Yẹhudi kí wọ́n wọ́n náà ọlọ́run wàlá ẹniyàn ń gẹ́gán ó ti ń ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run bá so yìí dáútù ẹ̀ kí wọ́n mọ́ ní ẹ̀ ọlọ́run mẹ́rin tí ń sìn á lọ́dọ̀ kìríó kìríó tí ń pe Ìsá lọ́lọ́run tí ń pe Màríàmù lọ́lọ́run ọlọ́run mẹ́rin tí ń sìn bo àìrọ̀ òun ni kèfèrí pẹ̀lú ọlọ́run ọba ni abẹ́ni tó ṣe ń ṣe méjì nípa ọjọ́ ọgbọ̀n ìdí alkiyama ti ẹgbogbo tẹ́ ń rí onáà sálọ́tí lọ tó ti bọ́ gbogbo eléyìí àwọn tí ń jẹ́ iye méjì nù ìgbà ní ẹlòmí o lè máa sọ jáde àmẹ́ níbi iṣẹ́ rẹ̀ lóhun kó ti máa fura tí mo sì gbà pálí kìyàmà ń bẹ̀rẹ̀ yìí ṣe ìmọ̀ dáútù ni alkufrul kúfùrù bókt oní kíyàn ó pọ̀lkàrá kíyàn ó kàn kólìra nǹkan ìgbà míì yóò kólìra nǹkan míì tó ipé yóò sì sọ̀rọ̀ di kèfèrí oún tẹ́bá rí ẹn tó bá hétí ó hétí nǹkan tí Ọlọ́run bá sọ̀kalẹ̀ nínú ẹ̀sìn ó hétí ẹ̀ ó hétí hijabu tó bá ti rí ẹni báyìí kódà kó fẹ́rẹ̀ ní ẹtẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò sì hétí oúntọ̀ so ó hétí irun gbọ̀n

kò sí irọ́ tí wọ́n lè pa náà kò sí tí wọ́n lè lẹ́mà kó sì tó ti pé ń ṣe súnnà ohun orí nǹkan nǹkan yẹn sọ sílá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó mi pé kúfùrù books ọ̀pọ̀ olóògbé ti bá ti rí àwọn oníṣòkòtò rẹ̀ inú bí mi kọ́dà àgbàlagbà mí ọmọ kílè mi àti ẹ̀dàpọ̀ kílè mi àti ẹkílè àdàpọ̀ ó ti rá pẹ̀lẹ̀ pé inú kan sàm bí mi dáa ah, kí n ti ẹ pẹ̀lú tèmi ìdí ọmọ kéwú náà ìdí òtẹ́ àkílọ́kàn ah, yìí in tí ó yẹ kò tí ẹ̀sìn ẹwọ kọ́lá bẹ́lú bá rí kiri yóò alẹ́nìkan sọ ó ní kọmọ òun ó lọ ṣe kiri yóò gẹ́ ó pé òun jù kọ́ ṣe súnà lọ irú ọ̀rọ̀ yẹn ó mì pé ó hé ti súnà Nabi sallallahu alaihi wasallam wallahi kufru book ìyẹn ti kèfèrí tí ẹ bá ń sinú kaba yìí o torí ń gbà tí Ọlọ́run olúwa ní ṣe rí àwọn ẹni wọ̀nyí wọ́n kórìíra tó bá jẹ́ òfin ọlọ́run ní ìfẹ́ rí ọlọ́run nípa àṣìbátọ̀ àmẹ́lá gbogbo iṣẹ́ wọn èmi ọlọ́run bá sì bàjẹ́ pé ẹ̀ ní iṣẹ́ rí kankan lọ́dọ̀ mi má oní pé mùsùlùmí tí ẹ̀sìn ọlọ́run bá bá ń kó nírira ìjábù ń kó nírira nìkọ́bù ń kó nírira ṣòkòtò ń kó nírira irùngbà ń kó nírira kọ́dẹ̀ lómi tó bá ń kírun ní kìí sún náà yóò ní inú ń bí ní wọ́n àmọ́ jòkó báyìí ká tó dìde

báwa gun ògbọ́dọ̀ sí sọ ẹni tí ń bẹ láyé ògbọ́dọ̀ sọ fún bẹ̀rù ọlọ́run jàwọn tán lọ́lọ́ ẹni tó sì lọ ẹni tó ti lọ náà ògbọ́dọ̀ sọ pá bẹ̀rù àwọn tán ti lọ bẹ̀rù ọlọ́run jàwọn tí ń bẹ láyé lọ wallahu ya'lamu wa antum la ta'lamun wa la tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa ẹmọ́ bó lẹ́sẹ̀ máa bó lẹ́sẹ̀ máa so òun ni pé ara ọ̀nà tí ma ń jẹ́ ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run oníkíyàn kórìíra ọ̀rọ̀ ọlọ́run tó bá tẹ̀ tí lè lòó mọ́ kórìíra rẹ̀ ìyá mi yóò mọ́ bá ọmọ rẹ̀ jà pàlá ọmọ yóò sì mọ́ sí dáadáa sí bàbá mi yóò mọ́ bá ọmọ rẹ̀ jà bàbá kọmọ mọ́ yóò mọ́ mọ́ sọmọ ń sọ fún ọpẹ́ ìfẹ̀nù sí bọ́ọ̀nà ní ń kún bọ̀ wá fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ sí bọ́ọ̀nà tí ń kúnlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sì tó rí gẹ́kọ́ lọ́wọ́ kún mọ́ so tó wá sáà ìlójú ti sí ọ̀yìn tó bú ọ ni kọ́dà tó bá rí tí ń bú wọn wà láìwọ̀n sì ní kórìíra rẹ̀ bíi tí ò kúnlẹ̀ fún wọn tí ò bú wọn tí ń ṣe dáadáa sí wọn so kí ló fà wọ́n kórìíra ẹ̀sìn ọlọ́mọba kọ́lọ̀kọ́mọ́dé ká kó sínú àgbákò pẹ̀lú àwọn olúwa báyìí kufrul inkar nínú àwọn ọ̀nà kèfèrí tí èèyàn máa ń gbà ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run oníkíyàn sá ní àtakò àtakò àtakò kèfèrè jẹ́ èyàn máa di kèfèrè látara àtakò oníkíyàn máa ìtakò nǹkan tó rinlẹ̀ nínú al àti súnà Nabi sallallahu tó tí náà mọ̀ pé a ti ní ẹlòmí ìjọkan lọ bìkan lè sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ó sì ṣòkòtò kò sí ṣòkòtò ẹni nígbà tí ó dáhùn ìgbọ́rú ṣúgbù àwọn oríláyé ó ní ọ̀bí ìzáàrù lànàbí sọ anábí ọ̀sọ́ sìríwálù ní ṣòkòtò anábí ọ̀sọ́ pé sìríwálù kọ́mọ́ ṣe ìsbálù ìzáàrù lànàbí ní kọ́mọ́ ṣe ìsbálù ẹ̀dàkùn ẹwọ̀rọ̀ ṣe ọ̀pọ̀rọ̀ ẹniyẹn ó dàbí ẹni tí ó ní ọlọ́run ò ní ká má mu ògógóró ọtí ló a máa nke alhamru ọtí lọ́lọ́n wí ní alhamra ọtí lọ́lọ́n kọ̀dákọ̀ gógóró kọ̀dákọ̀ gbó kọ̀dákọ̀ kókè ẹ máa kókè ǹsó ṣẹ̀mà bọ́rọ̀ rẹ̀ sí rínú náà ni àìmọ̀kẹ́ lómi yóò wá fẹ́ fi pé kéwú yóò wá máa fi tí ó bá rí mọ́ yóò máa wá káàkiri so kí kan nà tàbí àti ilé ṣe nǹkan yìí àmọ́ ń òfin ọlọ́run ọba so ní pé kíyàn máa tako ọ̀rọ̀ ọlọ́run ọlágbára o nínú àwọn ọ̀nà tí ma ń sọ́yàn di kìfìrí ni ọlọ́run kọmọ́ṣáṣà ọ̀nà fún wa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 مما يعلم أنه من الدين كما يصب الله تعالى لأجل مصيبة أو نكبة نزلت عليه أو يصب الملائكة أو الأنبياء أو يستهزئ بهم أو يصب ملك الموت وذلك يقع عند الكتاب ولا سيما الشعراء الذين كانوا يلعنون ملك الموت عند حدوث يعني وفاة شخص يعني محترم لديهم adúpẹ́ fún ọlọ́wọ́ bá àtọ̀rọ̀ ìkẹ́yẹ fún aṣíwájú anábà Muhammad sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ nípa àwọn nǹkan tí di kèfèrí pé kèfèrí iṣẹ́ kèfèrí tí ẹ bá ṣe tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí tó rẹ̀ sí kàkún kọ́dà àwọn tó kéwú náà tán lọ́lé kéwú rẹ̀ kàkún kí ló fa ni pé ọ̀kéwà àkídà òkéwà àkídà òun ni kéèyàn máa bú èébú lásán a máa sọ̀rọ̀ ní kèfèrí oníkéyàn máa bú nǹkankan nínú ẹ̀sìn kéyàn máa bú nǹkankan nínú ẹ̀sìn nǹkan tó máa pé ẹ̀sìn ọlọ́run ni kọ́ wájú pé wá máa máa Islam musulmi sì ni bí sọ pé Islam yí gan gbogbo àwọn ọ̀nà tí ó ṣe ní máa ń gbé yàn gbà ṣe rírú ọ̀rọ̀ yẹn èèyàn ṣe kìbírí pẹ̀lú ọlọ́run ọba àdíkéyàn máa bú ya máa ṣẹlẹ̀ nígbà tí wàhálà kan bá ṣẹlẹ̀ bóyá dánwò kan báwọn èèyàn màmá ni ọlọ́run ò ṣe dá o ọlọ́run ò ṣe wá ṣe báyìí irú eléyìí ọ̀rọ̀ kìfìrí ni mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí tí yàn bá túbá lérí rẹ̀ tẹ́mìyàn bí ilé bọ́ èyàn dáràn wájú ọlọ́run èyàn dáràn wájú ọlọ́run gbogbo iṣẹ́ tí èyàn ṣe gbogbo orun tí èyàn àbí kí ọmọ bú màláíkà kí ọmọ bú màláíkà pàtàkì jùlọ màláíkà kú eléyìí ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn tọ́mọ láàrín kọ ránpẹ́ra ní pàtàkì tọ́mọ ń kọrin ẹ̀tì mọ̀ wọ́n orin kéwú wọ́n láàrín kọkọ̀ sídà bóyá ọkọ̀ kan ṣẹ́ àbẹ́nìkan kú fún wọn wà láwọn ilẹ̀ bẹ̀rẹ̀ báyìí wọ́n sì máa làánà malakul maut ومن عليتك يا إسرائيل أسرائيل وكل سنتين wọ́n wọ́n ní àá ah, ah, sójú rẹ̀ fọ́ ni ẹ́ o ní làákàyè ni o rí wèrè lọ́jà ni o rí kìníkan ni gbogbo eléyìí kí ló fà ó mọ kéwú àmọ́ kò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn ò fàkídà kọ́ wọn tó á pé lé kéwú bá ń fi àkídà kọ́ àwọn èèyàn ni gbogbo lọ́dọ̀dọ̀ yìí à ní máa rí àpòjú rẹ̀ sí kámọ́ fi so àìkọ́yẹ̀ lákídà nílé kéwùn ọdá fìtínàlẹ̀ sí àwùjọ yìí tó apákídà bá wà ní ọjà tó tó ti ṣe kíni yóò ti dúkú déètì torí tẹ bá wo 95% àwọn ọmọ tó lọlé kéwú ní ma lọlé ra ọjà níbi eré orí ikú eré ẹyẹ agbárí ọ̀gbọ́n agbárí ẹlẹ́dẹ̀ àwọn ní o àwọn ni 95% àwọn tó lọ ilé kéwú ní tó agbá àkídà bá wà ní tí ọ̀rọ̀ sẹ́ṣẹ̀rù tí wọ́n yé ọmọléke wúyé kéyéké ẹnìkan àti máa dé bẹ́ẹ̀ àndúwàbẹ́ kọjá ní ọjà tuntun àdúkò tí ya sáré kọjá tó ló bá ti rí ọba àwọn ọ̀gá àbá àbá ah, kí ló dé so kí ló ń fa òun náà ní bí wọn ọ̀pọ̀ àwọn èèyàn ní àfídà ń lè jẹun ẹni tó bá kọ́lá fídà kò ní máa bú màláíkà kò ní máa bú àwọn kò ní máa bú ọlọ́run nítorí so bákan náà ń sọ̀yàn di kèfèrí òun náà ni yẹ̀yẹ́ ṣíṣe yẹ̀yẹ́ ṣíṣe kúfùrù istihza yẹ̀yẹ́ ṣe ń gbà mí àmọ́ sọ̀yàn di kèfèrí tíyàn bá túbá pẹ́lúmínà ti dẹ́rú ẹ̀wò rí tí pé tó bá ti rí ní súnà ẹni tí ń sẹ́sìn ọlọ́run kó mọ́ bí sí yẹ̀yẹ́ ní tiẹ̀ yẹ́sẹ̀ tòkòtò tẹ́fẹ́tẹ́fẹ́ ẹ̀rọ̀gbọ̀n ewúrẹ́ ẹ̀kìní kan gbóná náà tẹ́ ma gbọ́nu ọmọ kójá àwọn eléégún àti kìíní kan ìyàtọ̀ onímẹ̀ láàrin wọn tí wọ́n náà sì mọ̀ pé eégún ọ̀jọ́ ẹlẹ́hà gbogbo àwọn ọ̀rọ̀ yìí tó bá ń já sí ìsìnzá pọ́ mọ́mọ́ bí wọ́n ṣe yẹ̀yẹ́ ni òun ṣe yẹ̀yẹ́ kí mọ́jẹ̀ ní ọmọ mọ́mọ́ kọ́ òun ṣe yẹ̀yẹ́ mọ́mọ́ ò débi ọ̀rọ̀ yẹ̀yẹ́ ṣíṣe tóun lè sínú kọ́dà yìí ń sáwàdá ní ìyá ẹ̀rí tó kò tó fúdẹ́ ìrìnàjò àwọn òkìlẹ̀ sí ẹ̀kùtò súnà bú tẹ́lẹ̀ wọ́n káàkiri àà ah. ah. tí a mẹ́lẹ̀ sọ bá àwọn kan ní kílẹ̀gà ní sẹ́fẹ̀ ní bá wallahi dára ní ọ̀dọ̀ ọlọ́wọ́ bá torí àwọn tọ́lọ́wọ́ bá ròyìn wọn fún wa ní al-Qur'an ní suratu Tawbah ayà 66 àwọn ènìyàn ìgàn sí ni ní sẹ́fẹ̀ kí ní sọ wọ́n darí ogun bọ̀ pẹ̀lú anẹ́sọ̀sọ́lá wọn jọ lógun wọ́n wá darí ogun tán mùnáfikí ah ah àwọn ilé ìwọ̀n fẹ́ràn oúnjẹ ojú òsì ni wọ́n lẹ́ wọ́n tàà ń sá fún kèbìrí ni èyí wà náàbì ní báyìí ohun àtàwọn sọ̀hábà sọ̀hábà kan wá gbọ́ lẹ́nu rẹ̀ wá sọ pé àà ọ̀rọ̀ tó ń sọ irọ́ ni ọ́ wọ́n náà mọ̀ páwì ṣe ìbàjẹ́ oúnjẹ ó sì mọ̀ páwì ṣojo àmá anta munafiki ni ọ́ ìsìlá ó kúbẹ́rán náà rasulullah ìsìlọ́ lè sọ bá annabi kó tó dọ́dọ̀ annabi ọlọ́run ti sọ ayà kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ó ní wala in sa'altahum ọlọ́run nítẹ̀ bá ń bi wọ́n la yaqulun wọ́n ma sọ pé inna kunna nakhudu wa nal'ab wọ́n ni àwa kan sáwàdá ní àwa sọ yìí àníkan sí ọlọ́run bá ní kul abillah ọlọ́run ẹlẹ́lòmínà mọ̀ fi áyà ọmọ fi áyà kùránì sí ẹ̀yẹ lọ́dọ̀dọ̀ pọ̀ lọ́rin yìí bá lọ́dọ̀dọ̀ ọpọ̀ lọ́rin yìí kí ọmọ ní ẹ̀rẹ ọlọ́ndàkọ bàkátà nínú kùránì ọlọ́fẹ́ràn lọ́rin yìí púpọ̀ bá wọ́n àfáyà kùránì kan jáde wọ́n ni ọlọ́run tó dákọ̀ kún tú wọ́n àfáyà kùránì kan jáde ọlọ́run tó sápa àmàlà táàmà jẹ́ lọ́rin wọ́n àtọ́fà so ọlọ́run tó dákọ̀ obì wọ́n tó fáyà kùránì kan jáde ní ọ̀fẹ́ bá ń wí ní o so ìfẹ́ bá ń wí ní àmọ́ tí bá ti ẹ̀nà kọ́lá rẹ̀ gan káàrin yóò fi tají sí kò sí nǹkankan kí o ní sẹ́bì ẹ̀rẹ̀ ọlọ́ni á sẹ́bì fúnra wa wàláhì wàláhì ìranù táwọn ẹmọ ń se lò ó ní kúntù rírà òun mẹ́tẹ̀ẹ̀rí kúntù bó sì máa wílé àwọn ọmọ arẹ́ rí kàkàkàkàkàkàkàkàkàkà so in tó ikú tí yọ̀bá túbá lọ́dọ̀ ọlọ́run èyàn di kèsè bẹ́ẹ̀ náà ni kí ọmọ fi ànẹ́bì sallallahu alaihi wasallam sí yẹ̀yẹ́ kí ọ sọ̀rọ̀ tí ó ìpínyẹ náà mọ̀ pé tán bá sọ orú ẹ̀ sí ọ ọlọ́mọ̀ pé yẹ̀yẹ́ náà sallallahu alaihi wasallam fẹ́ wàláì tí ó pé wọn náà mọ̀ tó tán bá ń sọ orú ẹ̀ sí tó yẹn gbọ́dọ̀ jìnà sí gbogbo àwọn kan báyìí gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn bí ṣe ẹ̀yẹ́ o kódà kò sí pé ń sáwàdá ń bẹ́ẹ̀ so kọlọ̀ kó ṣàánú fún wa sàrífà bóyẹ̀ sọ fún ọjọ́ àìlọ́ اللهم انظر الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم انظر جاهلنا في كل مكان على جاهلنا في كل نهايات كلماتك يا رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم كن مع ولاة أمورنا وجلهم بطرق الصائرة واصلحهم يا رب العالمين اللهم اغفر لنا ذنوبنا واسرافنا في أمرنا وتوفنا مع الأبرار يا رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله الا